asalaamu alaikum ẹ káàbọ̀ sórí ètò wa ètò nahwu wa swarfu now etí a ń gbéyẹ̀wò òun náà ni àjùrùmí mọ́túnú àjùrùmí ìyá tó báàbù táwa bọ́ sí lónìí òun náà ni ma'rifati alamatil i'rab tó lirraf'i arba'u alamatin ad-dammatu wal wawu wal alifu والنون فأما الضمة فتكون علامة للرفع في أربعة مواضع في الاسم المفرد وجمع التكثير وجمع التكسير وجمع المؤنث السالم والفعل المضارع الذي لم يتصل بآخره شيء تو màrífọ̀tò alamatilẹ̀ ìrọ́b ìdá àwọn àmì ìrọ́b ma ó ní ẹ̀kọ́ èyí tí a fẹ́ fi kọ́ra wa lénìí lè rọ́fọ̀ì arba'u alamati ó wá ń bẹ fún rọ́fù o àwọn àmì mẹ́rin àwọn àmì mẹ́rin kan ní bẹ fún rọ́fù a sì ti mọ̀ pé rọ́fù òun náà ni kí o ní ti máa ń gba dómọ̀bọ̀ kó ṣe ní gbogbo ìgbà eléyìí ni ó ṣàlàyé àwọn nǹkan tí máa ń gbà fún wa but ní English n ti ń jẹ́ rọ́fù òun ni subject ẹni tí ń ṣiṣẹ́ àbí olùṣiṣẹ́ ṣàgẹ́tì ẹ̀ báwọn. àwọn àmì táwa fi máa ń dá a mọ̀ àkọ́kọ́ ń bẹ̀ àdòmọ́tù òun náà ni kó gba dómọ̀ wọ̀lúwàáwù tàbí kó gba wáwù á rí i pé n tá a pè ní náhàwù. Uh, ìmọ̀ rẹ̀ yóò mọ kọ́ wa ní in tí máa ń parí àwọn kẹ́límà nìní tó ló fi jẹ́ pé dómọ̀ tá a dákọ̀ yìí in tí yóò mọ parí kẹ́límà ni o wáwù yóò mọ parí kẹ́límà ni ìkẹta wàlá àlìfì àlìfù ni ìkẹta tá a mọ̀ fi ń dá rọ́fọ́ òun wà nùnù nùnù ní kẹrin tí nǹkan tá a mọ̀ fi ń dá rọ́fọ́ òun fa amadu matun náà àwọn fẹ́ mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan bá nì láti ṣàlàyé wọn láti fọ́ wọn sí wẹ́wẹ́ amadu matu ṣe wá rí dídó mọ̀ tá a dárúkọ nù fatakunu alamatan lè rọ́fù ifi àrùbá àti mawadi'a yóò máa wà ẹ̀gẹ́ tiẹ̀ yóò máa wà láyé àwọn àmì rọ́fù rẹ̀ ó máa hàn ní ọ̀nà mẹ́rin àwọn àyè rọ́fù tó wà fún dómọ̀ ọ̀nà mẹ́rin láti máa rí wọn fili ismail mufurodi àkọ́kọ́ ń bẹ̀ òun náà ni níbi orúkọ àṣọ ismail mufurod orúkọ àṣọ a ó ṣàlàyé eléyìí ní next lecture ṣùgbọ́n lápèjúwe orúkọ àṣọ ni bí ká ní jáà muhammadun èèyàn mélòó ló dé jáà ó dé muhammadu muhammadu dé èèyàn mélòó ló dé ń bẹ̀ ọ́ ni èèyàn kan náà ni muhammadu láàyè ń bẹ̀ ọ́ ni isimole mufurodi singular noun ni singular ni noun dẹ̀ ni ṣàgẹ́tì ẹ̀ bá ni ó yàtọ̀ sí ká sọ pé jáà muhammadu náà àwọn muhammadu dé ìyẹn ó yàtọ̀ sí uh, ismul mufurodi tau wọ́n jẹ́ mu ìtàkìsír òun ni plural àwọn eléèbó ń pè ní broken plural a ó ṣàlàyé ìyẹn náà àpèjúwe rẹ̀ òun ni pé ká ní wọ́lẹ́dùn wọ́lẹ́dùn ismul mufurọ́dì ni ṣùgbọ́n tó bá ti wá ń di awlad awladi ni òun ni jẹ́mú taksir tẹ́bá ní rọ́júlùm ọ̀kan ni rijal jẹ́mú taksiri ni tó a ó ṣàlàyé wọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan nígbà tá a bá dénú tiwọn náà wọ́n jẹ́mú olùmọ̀ ànàsí asálìm àti plural plu uh, feminine plural tó gbádùn ẹ gẹ́tì ẹ̀ ah. so òun náà ni àpapọ̀ àwọn obìnrin tó jẹ́ wípé sálímù náà nínú níbẹ̀ sálímù ń bẹ̀ ni ó ń túmọ̀ sí sọ̀hí tá a ti ṣe síwájú wípé ìparí rẹ̀ o ó lálàáfíà a rí n tó hàn ní parí ṣé fatia ló gbà ń parí ṣé dómọ̀ ló gbà ń parí àbí kẹsùrọ̀ a ó mọ̀ ọ́n rí ní sálímù jẹ́mu ọmọ anes plural for females so plural for feminine Aha, o lè mọ̀ jẹ́yàn gbà mí. tó ìkẹrin wọ́n fi ìlú mùdọ́ọ̀rì í òun náà ni fíìlì mùdọ́ọ̀rì fíìlì tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí àbí tí ó padà máa ṣẹlẹ̀ àlẹ́sí léyìí tó ṣe wípé o lẹ́mìíyà tẹ̀síl bí àkírí iṣẹ́ ìhòn nǹkan kan ò mọ̀ lẹ̀ pọ̀ mọ́ ìparí ẹ̀ àgẹ́tì ẹ̀ báwọn lápèjúwe nínú fíìlì mùdọ́ọ̀rì tá a ṣe a ní yẹ́dìrìbù yádìrìbù ni kò sí tó lẹ́pọ̀ mọ́ bá ò tó parí ẹ̀ ṣùgbọ́n tá a bá ti ní yádìrì bá a ní àhá níbi bẹ́ẹ̀ ni a ní alifu ni àti nóònù tó kún wọ́n ti kún ní nǹkan kan so níbi bẹ́ẹ̀ ni irú ètò ń sọ níbi ìbáyé òní fíìlì mùdọ́rì etí nǹkan kan ò lẹ̀pọ̀ mọ́ yádìrìbù nǹkan kan ò lẹ̀pọ̀ mọ́ ṣàgẹ́tì ẹ̀ báwọn tó a ó ṣàlàyé wọn ní kíkọ́ọ́lẹ̀ àti ìrọ́ọ̀bù wọn ká tó bọ́ síbi tiwáwù. السلام عليكم